Dialogue for fluency. Òjó. Eh. Loma dawa. dá wá. Níbo ló wà? o. O. Dialogue again for fluency. òjò ẹ̀ẹ́n lọ má dá wá níbo ló wà ó wà láyéré má pẹ́ o. Oh.